وعلى آله وصحابته وعلى من اتبع بإحسانه إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى gẹ́gẹ́bí ìròtí wọ́n fi sí wa létí wọ́n ní àwọn ọ̀sọ́sọ́ wa wọ́n wà lórí ìrìnàjò wọ́n sì ń bọ̀ in sha Allah ta'ala kí wọ́n tó dé àwọn fọ́mọ̀ bá wa sọ̀rọ̀ ọlọ́run ìwọ̀n bá ilé tí a bá gbọ́ kí wọ́n tó dé kọlọmsáàjò sí wa ní àǹfààní àbákanáà àwọn náà àti àlọ àti àbọ̀ wọn kọ́lọ̀mọ́sà bá pàmọ́ kí Ọlọ́run jẹ́ kí wọ́n bá wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà àsúrátù tí a fẹ́ lò náà ni súrátù l'insan súrátù l'insan nínú al nams من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إنما حصدق الحديث كتاب الله وخير الهدي هدي الرسول وشر الأمور مهدثاتها وكل مهدثات بدعة وكل بدعة ضلال وكل الضلال في النار فالعياذ بالله السلام عليكم ورحمة الله وبركاته أرقني أدولو atọ̀rọ̀ kẹ́gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá tí ó já sí pé nínú àánú ẹ̀ ó ṣe wá nìkan nínú àwọn ẹrú ẹ̀ tí ó mánà tí ó ṣe wá ní mùsùlùmí awábí ọlọ́run ọba àlékè ọlá àpadà sí aburú tí ń débẹ̀dá torí yàtọ̀ ń bẹ láàrin àpadà sí aburú àti àpadà sí ìgbà àmá àwọn ọmọ ìdámọ́ nìyàn a máa ń gé fọ́ra wọn apadà sí aburú o náà ní kéèyàn máa sí islam kó sọ pé òun ò sí islam mọ́ kódà ti débó ni abẹ́lọ́run apadà sí aburú kọ́lọ̀mọ́jì ó débẹ́ ní kọ̀ọ̀kan wa èyí tí wọ́n ń jẹ́ àpadà sí ìgbà ni bóyá àbí ó ti bímọ tó pọ̀ ọlọ́run wá pa àwọn ọmọ náà ma lọ́wọ́ ẹgẹ́ bá ń bí àpadà sí aburú àti àpadà sí ìgbà kọ́lọ̀ mọ́sá fi ṣọ̀rẹ̀ ṣọ́ ní kọ̀ọ̀kan wa àwa bẹ lọ́run fún àwọn stọ́ọ̀ṣù wa tí wọ́n wà lérí ìrìn àjò àti gbogbo mùsùlùmí tí ń bẹ lérí ìrìn àjò pátá kọ́lọ̀ mọ́sá fi ṣọ̀rẹ̀ ṣọ́ ní kọ̀ọ̀kan wa ọ̀làlà haúlà wọ́lá kùwátà ìlà bílà ìlà ìlà ìlà zin èyí tí a pè ara wa sí àkíyèsí níwọ̀nba bí láàkáyé bá ṣe gbé ma abẹ́lọ́ gbogbo ilé tí bá ń jẹ́ àṣìṣe nínú ẹ̀ kọ́lọ́mọ́sà ṣe àforíjì fún ẹni tí ó wí àtàwá tí a gbọ́ ó náà ni suratul insan nínú alukuran karim sura 76 nínú ayé alukuran nínú àwọn suwaru alukuran karim suratul insan yìí ó ní ọlọ́wọ́n ọba fi ṣàlàyé fáwọn ọmọ dámọ́ nìyàn pé ká mọ̀ wọn ara wa ipò níbi kan ti ń bọ̀ àmọ́pọ̀lọpọ̀ wa agbàgbé ibi tá ti ń bọ̀ bákan náà ṣúrátólè lọ́lọ́n fúnra wa fún àwọn ọmọ ipò níbi ń lọ àmọ́pọ̀lọpọ̀ wa agbàgbé pé bákan náà Suratul Insani lára àwọn nǹkan tó kó sínú ọlọ́run ọba àlékè ọlá sọ àwọn kan fún wa kí ni àwọn náà kí ni àwọn ní ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí àánú ọlọ́run tọ́lọ̀ ń fi ní fajazahum bima sabaru jannatan wa harira ọlọ́run ṣe lálàyé fún wa nínú Suratul Insani àtàwọn nǹkan oníyebíye tí súra náà kó sínú abẹ́lọ́wọ̀n bá lékè ọlá kọlọmọ́sà fún wa lágbọ́ ọ̀rọ̀ rẹ̀ al kí ni túmọ̀ insan nínú èdè lárúbáwá gẹ́gẹ́ báwọn ustaz wa ṣe ní àlàyé fún wa lánàá àwọn lárúbáwá tí wọ́n bá ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n wàsíláhàn ìtumọ̀ lugatan o náà ní literary meaning fún nǹkan àmọ́ tá a bá ní pé istila compressive meaning ipe ti ń túmọ̀ gangan tán bá ní kí ni túmọ̀ insad ìtumọ̀ insani gangan ni ìgbàgbé nínú èdè lárúbáwá ó nìkan nínú àwọn àfa tó fi ní wàmásùmíyálé insad ìlàlínàsíhìí وما القلب إلا أنه يتقلب àbá ni máa ń sùn ní àlẹ́ ìsáàd kò sí ń tàà torí sọmọ ènìyàn lẹ́yìn ìsáàd ìlàrí násí ìhí torí pé máa ń gbàgbé ni wà má lè kọlíbù kọlíbù tàà sí ń wí kò sí ń tàà torí pé ń kọlíbù ìlà ànàwò yàtà kọlábù títorí pé máa ń lọ yí máa ń bọ̀ àmẹ́lẹ̀ tí ó kà wọ́n abẹ́ náà ní ìsáàd ìgbàgbé ọlọ́ọ̀bá alékí ọláwá lo gbólóyìn fáwọn ọmọ dámẹ́niyàn nínú ayàlù kèrè ọlọ́run ọlọ́run ó lo àlèyìnsáàd níbò ọlọ́run ó lo yá àyọ ànáṣù ìtumà kan ní méjèèjì àmá lọ́dọ̀ àwọn àfọ́ òní ìlú wọ́n tọ́lọ́ ń lo yá àyọ ìgbà míì ọlọ́run ó lo àyú àlèdínà àmọ́nù bóyá tọ́lọ́run bá fẹ́ ẹgbẹ́ bọ́lọ́run òjòrát ọlọ́run lo àyú àlèdínà àmọ́nù ní nǹkan bí ìgbà márùn àbí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́run fi pọ́n wá ìgbà míì ọlọ́run ó lo àyú ànásù àwọn míì ń bẹ tọ́lọ́run bá fẹ́ pè wọ́n káfàrú lọ́lọ́run ó pè ó yà á sí pé ní àti monafiki àti fasik ìtumọ̀ kan náà ni tọ́lọ́lọ́ ń sọ nínú alukuran pé iná lè humali fasiki igba monafiki àwọn náà ni fasiki ọlọ́run wa ń pàtà ara wa fún wa nínú súra tó lè ń sáà ká lè bá àgbé jẹ́ ká mọ tá a ti ń bọ̀ ká mọ ìpìlẹ̀ wa ká mọ̀ pa nípìlẹ̀ gbogbo tó bá sì nípìlẹ̀ kò sí ni yóò padà lópin òun ló fà nínú sífà nínú ròyìn ọlọ́run tán bá táwọn àfá alákìídà tán bá ń ròyìn ọlọ́run wọ́n ní pé alẹ́háwálù alẹ́rí láìsàlẹ̀ àwàlìyá ti ìbtìdáhùn ipé àkọ́kọ́ lọ́lọ́run àmọ́ta bá sọ pé àkọ́kọ́ ni àkọ́kọ́ yẹn ò nípìlẹ̀ àlẹ́àkírù ìgbẹ̀yìn lọ ọlọ́run náà ni ó gbẹ̀yìn gbogbo nǹkan àmọ́ gbẹ̀yìn na kò sí tí ó gbẹ̀yìn tọlọ́run ọlọ́run á pè wá sá kéèsì inú súrà yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من

الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا أعتدنا للكافرين سلاسل وغلالا وسعيرا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا

إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا وجزاء بما صبروا جنة وهريرا sàmúhàríra adúgbò ní ọ̀dọ̀ ọlọ́run ẹka àwọn ustaṣu wa náà ti dé kí ọlọ́mọ́sà ṣe àlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa wàlàlà haúlà wàlà kùwátà ìlà bílà على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله الطاهرين وعلى أزواجه الطاهرات وعلى صحابته المجاهدين وعلى تابعين وتابعهم وكل من سلك طريق السلف إلى أن تقوم الساعة أما بعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ó dá ọlọ́run kò mọ̀ dá wa sí fún yàjẹ́ adúpẹ́ fún un lérí àwọn orí àti ìdẹ̀ra rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan èyí tó ga jù ńbẹ̀ náà ni ti Islam pàápàá jùlọ inú oṣù tá a wà yìí tá a mọ̀ sí oṣù Ramadan ẹ̀san tí ń bẹ nínú oṣù náà àti àwọn aládá ńláńlá tí ọlọ́run ọba ti ṣèlérí ẹ̀ fún wa láti rí ànábì ahán wa Muhammad

àṣẹ ìkápá àti agbára ọwọ́ rẹ̀ ló wà kò sí lọ́wọ́ ẹlòmíì olóran ànábì sallallahu alaihi wasallam láti wá sàlàyé fún wa nǹkan tí ó mú wa sórí ire láyé àti níjọ́ gbèǹde alkiyama èyí tó jẹ́ àánú fún gbogbo àgbáńlá yìí ìkẹ́ àti ọlọ ọlọ́run kó máa bá a pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà kó mọ́ dáwọ́ dúró lórí àwọn yìí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé akira ní kíkí ti ọlá àti ọlá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tọ́ ṣáájú àtọ̀rọ̀ gáfárà fún lílọ́jáì tó fẹ́ lọ́jáì lónìí èyí ni pé pípẹ́ díẹ̀ tí a pẹ́ kìí ṣe nú èròǹgbà wa ni pé kápẹ́ ṣùgbọ́n nígbà tó ṣe pé bọ́lọ̀ ń ṣe kádàrà rẹ̀ nù kò sọgbọ́n tá a bẹ́ẹ̀ dá sí ṣáájú káwẹ̀ tó bẹ̀rẹ̀ ni àwọn àgbáríjọ mùsùlùmí ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti àkúrẹ́ tá sí Federal University of Technology àkúrẹ́ ni wọ́n ti fún wa ní ètò kan lónìí láàárọ̀ yìí tí wọ́n fi jẹ́ ètò àkànṣe fún Ramadan tí wọ́n tí wọ́n pè ní Islam and you nígbà tó sì jẹ́ pé ń tá a gbé lọ́nà nù a lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ àti wò pé adéhìn ṣáájú aago mẹ́rin àbọ̀ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ kádàrá kò rọrùn fún wa ó lẹ́pẹ́ àti wà níbi gáràjì ọkọ̀ ó ti pẹ́ o àwọn ọkọ̀ ni ò tètè gbéra o tó ayé pọ́kọ̀ ti gbéra ni ó yẹ kí n ti dé ìsáájú aago mẹ́rin gan torí mo tètè kú ń bẹ̀ pé kí n lè bá tì í ọlọ́run ó ṣàánú wa gbogbo àwọn àfáà tó yẹ kó lọ́kọ̀ náà téèyàn bá ti ẹ̀rọ tọrọ lọ gbogbo wọn ọ̀kadà ni ń gùn mo sì ronú pé ká gbọ́kadà lọ náà o ṣùgbọ́n mo ní àsìkò òjò láwàáyé kó ń tọ̀ wọn máa tutù yẹ pé òjò tún pààyàn tí òjò á tún gbọ́kadà lọ́nu ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n ní sùúrù ló gbà anábì sallallahu alayhi wa sallam ó ní ajaba li amri mu'min inna amrahu kulla khair wa laysa dhalika li ahadin illa al-mu'min idha asabati as-sarra shakara fa huwa khairul lah wa idha asabati ad ànábì sallallahu alaihi wa wasallam ó ní ọ̀rọ̀ mùsùlùmí ìyanu ni o ó nítorí kíni gbogbo ọ̀rọ̀ mùsùlùmí pátá látòkè délẹ̀ oore ló jẹ́ fún èyí tó ń wá wí kálámọ̀rí èèyàn ó já sóore látòkè délẹ̀ yóò sí fẹ́lòmí mùsùlùmí nìkan ló wà fún bí sàrọ̀ yẹn nìdùnnú bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ṣàkàrọ̀ mùsùlùmí ó dúpẹ́ oore ló já sí fún pé ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí yóò tún gbà míìnù torí pọ́lọ́wọ́n bá lè kí ọlá sọ yí pé ẹnikẹ́ni tó bá dúpẹ́ láàzì ìdánilẹ́kùn òun ó ṣe àlékún fún la in ṣàkàrùtùm láàzì ìdánilẹ́kùn òun ó ṣe àlékún fún anábì torí ìdá asọ̀ bá ti ù dọ̀rọ̀ tó bá sì jẹ́ kan okú náà ló ṣẹlẹ̀ sí ìnira ni o aburú ni o sọ́bàrọ̀ yóò ṣe sùúrù fàúwà khairùlá oore náà ni sùúrù yẹ́ sí kí ni olójẹ́ fún torí pé bí ń ṣe ń ṣe sùúrù ńlá mọ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ lérí ìnira tó bá torí gbogbo ohun tó bá ti bá mùsùlùmí tẹ já sí ìnira pátá tó sì gbọ́ lọ́n gbọ́ pọ́dọ̀ ọlọ́run ló ti wá kì í sọ̀wọ́ èèyàn á máa fi bá a pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ ni sẹ́rí pé oore náà ló já fún un kìí sànàbì ló sàlàyé èyàn náà àdísì wọn ṣùgbọ́n àlàyé rẹ̀ nú àwọn ọ̀rọ̀ míì tànàbì ti sọ ọ̀làgbéwá yẹn ọlọ́run bó fún wa lágbọ̀ọ́yẹ. àyà àtàkọ́kọ́ nínú Suratul An'am lánàá agúnlẹ̀ ń bẹ̀ pẹ̀lú sísàlàyé àwọn fàwáìdì àwọn àǹfààní ti ń bẹ̀ ń bẹ̀ lónìí àyà ẹlẹ́ẹ̀kejì òun ni àmú àti ká níjẹta ṣùgbọ́n a fẹ́ mú àwọn àǹfààní èyí tí ó ṣe pé ń

bisimilahi rahmani rahim asadi ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ̀tọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run méjì ráyè láàrin wa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ allah ọlọ́run ní wàá lẹ́ẹ̀dì kọlákọ̀kùn mìntín ohun ọlọ́run lòún dá yín mìntín látara èyàn nìkan kọ́ ilé ayé tẹ́ fẹ́ máa lò ń tún fìgbà sí táyé òní jáyé mọ́ tamtarun àmọ́ kí ló wá ṣẹlẹ̀ sẹ́yìn ọmọ èèyàn lórí tó ń wì tamtarun ẹ bẹ̀rẹ̀ sí ṣiyèméjì lérí ẹ̀ yóò rí bí àbí òní rí bẹ́ẹ̀ ẹ̀ ń ṣiyèméjì lórí ẹ̀ ń ṣe fáńfà fáńfà náà lè débi pé ọlọ́run ní alá ọlọ́run ní nínú sọ́ọ̀tù nàbáyì ọlọ́run ọba ní kí lọ́lọ́run nínú sọ́ọ̀tù nàbáyì àmọ́ èmi ló dé kí ni táwọn amma yàtàzà alone kí làwọn èèyàn ń béèrè lọ́wọ́ ara wọn kí ni wọ́n ń fà kí ni wọ́n ń takùrọ̀sọ ẹ̀ kí ni wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ kí ni wọ́n ń jiyàn ẹ̀ kí ni wọ́n ń yiri ìwò láàrin ara wọn kí lẹ́nu wọn ò kò lé lórí ani nẹ́bà ilẹ̀ àfihàn ìròyìn ńlá náà ni alẹ́dín fi mukhtalifun ẹnu wọn ò kò lórí ẹ̀ kálukú ló yà pẹ́nu lérí ẹ̀ kálukú ń wí tiẹ̀ gbogbo wa àwọn tó pọ̀ jù nù wa ló panu pọ̀ fọlọ́run ló dá wa ọlọ́run ló dá lé ayé amẹ́nuwa ò kò lérí pé ta ni ọ̀pá wa sáyé ó tán kálá sàyà àìlàmú ọlọ́run ni wọ́n bọ̀ wá mọ̀. ọlọ́run ni wọ́n bọ̀ wá mọ̀ èyí ò ní dúró bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tá rí inú ayàyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anabina adama hadi thumbaada alamuyakun àkọ́kọ́ nù ní. ó ní ha ọmọ ènìyàn háàdì fún ni tuntun ni wá al-azaliyatu kò sí wa àwọn isa ọmọ mariam ẹ̀rí pé ní wọ́n bá fẹ́ isa nínú quran ọlọ́run isa bùnú mariam lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò pè mọ́ ìyá tó bí torí pé kò ní bàbá bí bá ti dá táàsì nígbó ní bàbá ìtọ́kù náà ni ká máa fi ojú bàbá rẹ̀ ká máa fojú bàbá wu ọlọ́run sí onítọ̀hún lọ́lọ́run fi máa sọ pé Mariam pé ọmọ Mariam èèyàn ní ṣe mà pé èèyàn ní bàbá ó níyà kìí ṣe mà torí pé kò tó nǹkan kan nínú tọ́lọ́run ọba lè ṣe ló lè máa ni ọlọ́run ọba ṣe yóò wú ni ìbọn ló dáadáa mọ̀ tani yá tá ń bá kún fàyà kún kéèsè wá tá a máa fojú bàbá dámọ̀ wọ lọ́hún kí ló dé tá a máa fojú ìyá ẹ̀ wò. ìbọ́lọ́hún ọba ti dáhùn mẹ̀lẹ́kà tán kó tó dáadáa mọ̀ tọ́lọ́ ní ìníjà ìlú fil ardi khalifa àṣemọ̀ sọ pé bóyá kan nú àwọn mẹ̀lẹ́kà ló bí fọlọ́ gbogbo wa la ọlọ́run dáadáa mọ̀ ni láì ní bàbá láì níyà Hawa tó jẹ́ ìyàwó ẹ̀ gbogbo wa náà lágbà pé kò sí ìyàwó kan tó bí fún Ádámù látara rẹ̀ láti fàáyọ èmi ló wá kí ló fà kí ni ìyanu tí ń bẹ̀ ń bẹ̀ tayọ tí a ní gbọ́yé pé Ọlọ́run á fa ẹnìkan ọkùnrin jáde lára obìnrin láìsí bàbá nígbà ti fa obìnrin jáde lára ọkùnrin láìsí ìyá ṣèbọ́lọ̀ ń fa ọkùnrin jáde láì ní ìyá láì bàbá ó wá fa obìnrin jáde lára ọkùnrin ó fa abo jáde lára akọ láì sábò míì ó wá lọ fa akọ jáde lára abo láì sákọ èyàn ni wá di ta pé akọ tó fà jáde lára abo àwa sọ di ọmọ ọlọ́run sáà sọ pé Mariam tó jẹ́ ìyá ìdíyàwó ọlọ́run níbí falẹ̀ áàdùbìlẹ̀ mi ń dálìkì. ìyá kò lálẹ́ o kún fa gbogbo tọ́lọ́n bá fẹ́ ṣe kò ní ọlọ́run la kò sí ìnira fọ́lọ́run yakulu la okun fa yakun ní tí ó sọ náà ni pé kí nǹkan náà rí bẹ́ẹ̀ fa yakun látara pọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ yakun nǹkan náà sì máa rí bẹ́ẹ̀ àkọ́kọ́ ń ta gbọ́yé inú àyà náà ni pé hadithun ni wá kò sẹ́nìkan tí ń bẹ pẹ̀lú ọlọ́run látètè kọ́ṣe lọ́rọ́ wa ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run lọ́rọ̀ náà ọ̀rọ̀ tí ò bá láàkáyè mu ni bèńlé pé yóò bẹ́ kọ́ mu in tí wọ́n ń pèlè látètè kọ́ ṣe oní azaliya wọ́n ní ló wà ó tún wá wà pẹ̀lú ọlọ́run ọlọ́run tún fún lọ́rọ̀ náà njó nítumọ̀ nǹkan bẹ pẹ̀lú nǹkan nǹkan náà tún ní nǹkan náà dìdání nìyẹn nǹkan méjì tí tàkìdì nìyẹn kò bára mu kò pọ́síbù kò ṣeé ọmọ kan bẹ pẹ̀lú bàbá bàbá sì tún lọmọ náà ah! bàbá tó bá ele pé bàbá lọmọ náà yóò máa jẹ́ pé bàbá nǹkan míì kò ní jẹ́ bàbá àtàkọ́kọ́ tá a dá kọ ni ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ fún Isa ọmọ Mọ́ríámọ̀ ní ìròyìn Ọlọ́run wọ́n fẹ́ kó ní àwọn sìfáàtù lọ àwọn ìròyìn tọ́lọ́run ọba èyí tó ṣe pé ó pé wọ́n fẹ́ kó ní ni wọ́n fi lọ sọ bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ èyí nìkan la fẹ́ yẹ̀ wò níta fẹ́ sàlàyé ni pé àti isa ọmọ mẹ́ríàmà àtàwátà ń bẹ lérí ilẹ̀ àti gbogbo wa pátá háàdì sún ni wá kò sí èèyàn kan tí ń bẹ láti pìlẹ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run nìkan ló wà a rí eré ìgbọ́yé nígbà tọ́lọ ní wà lẹ́ẹ̀dí kọlá kọ̀ọ̀kan òun ló dá yín ìṣẹ̀dá ń túmọ̀ sí pé nǹkan ni ò sí tẹ́lẹ̀ suratul insan tí wọ́n tún pè شيئا إنا خلقنا الإنسان من نطفة يمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله نعلى تعالى الإنسان حين من الدهر لم يكن شيئا مذكور شكو ثايمين أني هالين بي تامسيا الاستفهامية tí a ń pè ní interrogatory particle ó ní bí máàna kọ́dí ó ní nìtumọ̀ ẹ̀ ìyẹn ni pé ní ti pàápàá àtàrà lè ń sáánì ó ti kọjá lọ lérí ọmọ ènìyàn lérí kálukú wa hínú mínà dàrí àwọn àsìkò kan àwọn ìgbà kan lámúyà kó ń ṣe àmọ̀dékó rọ́tà jẹ́ nǹkan kan gbogbo ẹni tó pọ́gọ́rùn ọdún lónìí ẹ fi ijọ́ kan kún ọgọ́rùn ọdún ẹ̀ kò jẹ́ nǹkan kan gbà náà bí wọ́n bá jọ́mọ ogójì ọdún lónìí tá a bá fọjọ́ kan kún ọjọ́ eré rẹ̀ ńgbà náà sẹ́yìn ò jẹ́ nǹkan kan ní túnmọ̀ eléyìí ni àrígbọ́yé ń bẹ̀ ọlọ́run sì dá wa láti gba ìsí ni gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa lánàá wípé ìṣẹ̀dá tọlọ́run yàtọ̀ sí tọmọ èèyàn nípa pé àwòjádà náà mi nà lẹ̀ ádámì ìlàlẹ̀ wùjúd níbi àìsí lọ́lọ́run ti dá wa ṣùgbọ́n gbogbo ohun táwọn èèyàn ń ṣe à ń ṣe tẹ̀síìrù ni à ń yí nǹkan padà ni à ń yípo láti ibìkan síbẹ̀ kódà gbogbo àwọn tí wọ́n ń bẹ nídìí ìmọ̀ kan tí wọ́n ń pè ní ìmọ̀ tí wọ́n fi máa fa nǹkan ọ̀gbìn tuntun jáde abẹ́ran tuntun jáde tí àwọn oníbàọ́lọ́jì àbáwọn tí wọ́n bá wà ní fíìdì yẹn tí wọ́n máa ń ṣe genetics ni wọ́n ń pè àwọn tí wọ́n wà ń bẹ̀ kò sí tuntun tí wọ́n dá nǹkan tọ́lọ̀ ti dá ni wọ́n ń rò pọ̀ tàbí tí wọ́n ń tú sọ́tọ̀ọ̀tọ̀ kódà gbogbo àwọn tí wọ́n wà ní nuclear physics tí wọ́n sọ pé àwọn ń kírẹ́ẹ̀tì ẹnájì ẹ̀rẹ́ lájì kankan tẹ́ kírẹ́ẹ̀tì torí bá gbẹ̀yìn lẹ kírẹ́ẹ̀tì ẹ̀yìn lẹ dá kìí ṣe nínú tọ́lọ̀ ti dálẹ̀ jì mo ṣèbí stored energy ni ṣèbí bẹ́ẹ̀nbẹ̀ tẹ́lẹ̀ ẹ wá tú nǹkan náà ẹ fọ ebi bẹ́ẹ̀ yẹn bá mú àwùsá tí wọ́n ń pè lásàlà ní ṣùgbọ́n àwùsá bẹ́ẹ̀ yẹn bá mú tí yẹn bá lọ sún sínú náà ẹ̀rí bí ṣe máa ń yìn póò èmi ló tó yìn ṣebí nítorí àwọn agbára tí ń bẹ nú ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé ń bẹ ń bẹ tọ́lọ̀ ti dá sí ńgbà tẹ́ wá kóná mọ́ tí gbogbo nǹkan wá ń rìn tí ń jìra wọn òun ló fi fagbára fàyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó ń pè nuclear energy ẹ̀ náà create energy ẹ̀ create nǹkan kan tọ́lọ̀ ọba ti dá tẹ́lẹ̀ náà lẹ́ ń ṣe látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní nínú ara yìí arígbọ́yé ń bẹ wípé gbogbo wa àjẹ́ nǹkan kan tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ta rí gbọ́yé mẹ́ al-isharatu ila asli bani adama wa annahu mina tini a rí gbọ́yé mẹ́ wípé ìpìlẹ̀ àwọn ọmọ ẹ̀dá pátápátá erùpẹ̀ nípìlẹ̀ wa wà tínú minal ardi erùpẹ̀ sí ní àtàrà alẹ̀ láti mú jáde èyí náà ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ khalaqna al ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين erùpẹ̀ nípìnlẹ̀ wọn torí bẹ́ẹ̀ ni wọ́n ti dáadáa mù ṣùgbọ́n ọlọ́run jẹ́ òye wa wípé nínú àyàtà kàlẹ́ kan suratul insan ọlọ́run ní inna khalaqnal insana min nutfa látara àtọ̀ àmúṣáájì tá ibẹ̀ láti dá wa ó tún sọ wípé òun tún dá wa láti kíni láti bí erùpẹ̀ ṣé kò takora wọn kò takora wọn ẹtùrí inú suratu nìsá ọlọ́run ní dákun kún ládé kọlákọ̀ mi nafsin wáhídà ọlọ́run lòun dá látara ẹ̀mí kan wàkọ̀lákọ̀ mi ní azàójà ha wà bá sàmì ní umari jàlá òun kàfíràn wà nìsá òun tún wá dá látara ẹ̀mí kan ṣoṣo òun tún fa kéékù òun tún fa aya rẹ̀ jáde fún látara àwọn méjèèjì ló ti wá dọ́pọ̀ èrò tí ń bẹ lérí rẹ̀ gbogbo wọn ò takora wọn àkọ́kọ́ tá a fẹ́ ṣàlàyé ń bẹ ọlọ́run ló ń dá wa látara erùpẹ̀ ṣùgbọ́n nínú aya mi gẹ́bí ro ìta àfàkà oníwàlá kọ́ríkọ́ lakunrin insana mi sọ́lì sọ́lì mi àmà ìmọ̀sínú nínú aya mi ọlọ́run ló dá wa nínú àmọ̀ sunsun kò takora wọn ẹ rí i pé kó tó di pé asun amọ̀ kí lákọ̀ọ́ṣe á bu erùpẹ̀ amọ̀ á fomi rò ó pọ̀ tábà rò ó pọ̀ tán àwa fi mọ nǹkan àwa gbé kalẹ̀ tó bá ti wá di pó gbẹ tó jóná tán bá a bá wá lù ú kí ni ó máa ṣe yóò máa dún nítọ́lọ́ sọ nìyẹn mi ń sọ lè sọ lé mi àmọ́ ìmọ̀sánú ni amọ̀ tí ń ró pa bá lù ú tí ó máa dún kókókókó láti dáwọ̀ èèyàn bí kòkò láti ara amọ̀ tá a fi omi ròpọ̀ tá a ti wá sun tó jiná tó gbẹ ẹ̀ láti dáyàn kó takora wọn ìpìlẹ̀ wọ́n bu erùpẹ̀ wọ́n fomi ròpọ̀ wọ́n fi mọ̀ ẹ̀yàn ó wá dúró ń bẹ́ẹ̀ ó wá gbẹ ìgbà tó gbẹ tán ó wá bẹ̀rẹ̀ sí ro bàbá fọwọ́ lù ẹlòmíì wá lè fọwọ́ lù agbárí ara ẹ̀ pé só àbí ò ìyẹn ni bá a ṣe dáhùn dámọ̀ nìyẹn ó ti wá di ẹran látara ádámà àtọ̀ látara ádámà àwa afahàn wá àfàjáde ń bẹ̀ àtọ̀ ó wá ti ara ádámà bọ́ sí inú àpò bíi àwa wọ́n wá bẹ̀rẹ̀ sí bímọ àwọn ọmọ tí wọ́n ń jáde ń bẹ̀ wá dọmọ tá a bí tá ẹni tá a dá látara àtọ̀ gẹ́gẹ́ bí àdìsá anábì tó sọ yìí pé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa àkọ́kọ́ nù ní ipò tọ́mọ èèyàn wà ogójì ọjọ́ nínú àpò bí ìyá wa a wà nípò àtọ̀ ń bẹ̀ àtọ̀ yẹn olówó padà di ẹran gẹ́gẹ́ bí àyà tá a fà yẹn ń kalẹ̀ gan mi ìfẹ́ ká tẹnu bọ̀ torí yóò tún gbásìkò níta kànfẹ́ ló ń bẹ̀ ni pé kò takora wa rí gbọ́yé ń bẹ̀ pé pìlẹ̀ wa lérò pẹ̀ ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá lè kí ọ láti sọ fún wa wípé ibẹ̀ náà lá padà sí. kọ́lá وفيها نعيذكم ومنها نخرجكم تارة أخرى ọlọ nínú ilẹ̀ láti dá wa ibẹ̀ náà láàdá wa padà sí gbogbo àwọn òkú tó kú táwọn èèyàn ni wọ́n ń bá mú wọn wọn ò jẹ́ kí wọ́n kùn ní sin wọn àwọn míì wọ́n ti padà sí wọn bí irú Awólọ́wọ̀ lágbé wọ́n ṣe kinní kan fún tẹ́lẹ̀ níkẹ́ni wọn ni wọ́n máa tẹ bọ́tìnì tí ó máa gbé kú ẹ̀ jáde fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ wá wòran bẹ́ẹ̀ àmọ́ tó ṣe wọ́n ìta gbọ́ bí ọ̀rọ̀ fófó àbí ọ̀rọ̀ tá a jí gbọ́ ni wọn ò lámọ́lẹ̀ àmọ́ wọ́n ti padà sí bàbá èyí tọ́lọ́wọ́n ọba fúnra rẹ̀ sọ pé òní jẹrà ìyún ní bẹ ní Egypt òun náà ni Fìràhùn ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá àtọ̀kù tí wọ́n fi epo àbí tí wọ́n fi òróró tí ò ní jára ó jẹrà tí wọ́n fi rá lára àtẹ̀yí tí wọ́n fi àwọn oríṣiríṣi oògùn tàbí àwọn omi tí ò ní jẹ́ kòkòrò tí ń jẹ ara ó lè jẹ gbogbo ẹ̀ pátá ń pọ̀ á dilẹ̀ bí ò bá dilẹ̀ lónìí yóò dilẹ̀ lọ́la kúlù ṣe ń yọrí jí ilà gbogbo nǹkan ni ó padà sí pilẹ̀ professor kan bẹ́ẹ̀ ń fúta ó ti kú professor of metallurgical engineering ngbà tí ó ṣe inaugural lecture ó ní dust to dust erùpẹ̀ padà sí erùpẹ̀ orí gbogbo ohun tí ń bẹ láyé erùpẹ̀ ni òpó oná tó nàró yóò padà wó tó bá tún wá wó tán yóò padà dilẹ̀ irin fúnra ara rẹ̀ táwọn sọ pé irin korin ẹ rí i pé gbogbo báyà irin yóò mọ dógùn yóò mọ yòrò díẹ̀díẹ̀ yóò mọ irin irin díẹ̀díẹ̀ ni yóò bá jẹ́ irin tó dilẹ̀ nìyẹn gbogbo àwọn tí wọ́n wá fi sókè náà gbogbo ohun tó lọ sókè ní padà bọ̀ ńlẹ̀ bí gbogbo wọn ò bá wá wálẹ̀ náà níjọ́ tílẹ̀ ayé bá parẹ́ gbogbo rẹ̀ ó padà dilẹ̀ látara bẹ́ẹ̀ àríyàn nígbọ́ yé mẹ́ẹ̀ wàmí fáwọn ìdílé ayé ti kárí mọ́ nínú ta tún rí gbọ́yé ń òun náà ni wípé ọlọ́run ọba àlekè ọlá ìdájọ́ ti ẹni ọlọ́run ọba sọ wípé kọ́dọ̀ àbí nínú ta tún rí mú kí n tó fò lọ́bẹ̀ òun náà ni pé àwọn ọmọ ènìyàn a ní àsìkò tá a lò lérílẹ̀ ìgbà mọ̀ lò lérílẹ̀ wa nígbà náà ojúṣe wa ni wípé ká tètè mójútó ń tá a lọ lẹ́yìn ìgbà tá a bá ní sí ń bẹ̀ mà torí kí ni ó jẹ́ àtètè mójútó ní tí ó jẹ́ àtètè mójútó ni pé àmọ́jọ́ tí ọjọ́ fẹ́ yá àmọ́jọ́ tí ó yá téèyàn mọ̀ palẹ̀ tí ò ní rílẹ̀ pamọ́ èyàn ò fẹ́ múra ara ò ní ṣe mú mọ́ èyàn ò fẹ́ sọ àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ ò ní ṣe sọ Imam Shafi ó ní ẹni tí ikú bá sọ kalẹ̀ sí gbangba àtà ẹ̀. wọ́n máa láti bí sáà á ti hìrì mọ̀nà فلا خرد تكيه ولا سما وأرض الله واسعة ولكن إذا نزل القضاء ضاق لي فضاه إذا نزل القضاء ضاق لي فضاه Imam Shafi ló sọ bẹ́ẹ̀ níbo ni Imam Shafi ti sọ wà nù tí wà nù Imam Shafi ó ní ẹnikẹ́ni tí ikú bá ti sọ̀kalẹ̀ sí gbangba lé ẹ̀ fàlà ardo tàkì kò sílẹ̀ tí ó gbálẹ̀ wàlà sàmà kò sí sánmà tó lè sálọ tí ó gòkè ó wá ní ẹni tí kú bá tún ti ṣẹlẹ̀ sí òde ilé tó bá tún ti sọ̀kalẹ̀ síta ẹ̀ kí ló wí ó ní ilé ọlọ́run ọba fẹ́ ṣùgbọ́n kọ́lé bí kú bá ti dé alifadọ́ inú gbó téèyàn rò pé òun ó fẹ́ sá lọ ibẹ̀ gan ó fún kò ní ṣe wọ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ máa gbọ́ tí ìbẹ̀nú ni pàrà èyí ó sáwọ́ gbó igbó ò ní ṣe wọ̀ àríyìn gbọ́ yín bẹ́ẹ̀ nítorí náà kí gbogbo wa ó gbáradì ẹlẹ́ẹ̀kẹrin mẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba fúnra rẹ̀ ó ti sọ pé ilé ayé ó padà parẹ́ ó lábí sàlàyé pé a díẹ̀ nínú àwọn àmì òpin ilé ayé fún wa àmì òpin ilé ayé ó pọ̀ pàápàá bẹ́ẹ̀ bá lọ ka àwọn tíra sunna pàápàá jùlọ àwọn sọyí muslim àtàwọn bíi sunan mi tabalọ kitabu fitan wọ́n ṣàlàyé tó pọ̀ ńbẹ̀ àwọn àmì òpin ilé ayé ayé tá a wà yí ó padà tán àwọn èrò inú ibẹ̀ ó padà lọ kò sẹ́ni tí ó ṣẹ́kù mẹ́ẹ̀ gbogbo ọgbọ́n téèyàn rí ọ gbogbo ipá téèyàn rí kọ́ sáà kò sọ́gbọ́n tó fẹ́ dá èèyàn lọ ilé ayé náà tán mo rò pé gbogbo alágbọ́ ìtàn àrọ̀ ní ìjọ òun táwọn ẹyọ bá ròyìn rẹ̀ kí ni tárọ̀ ní ṣe wọ́n ló lọ fi ọmọ owú èèṣe gbékúdè sọ́rùn wọ́n ní ọmọ owú jẹjẹjẹ ó padà jẹku abẹ́rẹ́ ìgbà tó yá abẹ́rẹ́ já ọmọ owú kí ló ṣẹlẹ̀ sí àrọ̀ ní àrọ̀ ní padà kú ọlọ́run kó sàánà wa látara bẹ́ẹ̀ àwọn àmì òpin ilé ayé lọ́dọ̀ àwọn àfáà méjì ni wọ́n pín wọn sí alámẹ́tù sáàtì sùgùrọ̀ àwọn àmì òpin ayé kéékèèké wọ́n alámẹ́tù sáàtì àtàwọn àmì òpin ayé ńláńlá àwọn àyà pọ̀ nínú Qur'an ọlọ́run bá lékè ọlá sọ wa nínú ọlọ́run gọ́ gbogbo ti ń jẹ́ ìkọ̀kọ̀ pátá ọwọ́ kò sẹ́ni tó mọ̀ òun nìkan ló mọ̀ mínà lọ́gọ́ ebì nínú àwọn nǹkan tó pamọ́ tẹ́nìkan ò mọ àyàfọ́lọ́ náà ní ìmọ̀ ọjọ́ tílé ayé ó parẹ́ adúpẹ́ pé wọ́n rí fàyọ nínú bíbélì pé wọ́n béèrè lọ jésù níjọ́ wo láyé ó parẹ́ olóhùn ò mọ̀ ó láwọn wọ́n sì pé lọ́lọ́run ọlọ́run lóhùn wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha ẹnìkan sì lè rọ́kì káǹkan kan nù mọ̀ tọ́lọ́wọ́n bá àfi tọ́lọ́wọ́n bá bá fẹ́ ń bẹ́ẹ̀. yasalunaka ani ruh qul ruhu min amri rabbi wa ma utitum illa. tó nínú rẹ̀ náà ni ìmọ̀jọ́ gbẹ̀ndẹ̀ alìkíyàmọ̀ kò sẹ́ni máa wò ọlọ́run Suratu Luqman نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ìkẹrìnlé ní ọgbọ̀n bẹ́ẹ̀ ọlọ́ni ní lọ́à dájúdájú ọlọ́rin dá wílì musa ìmọ̀ ọjọ́ tá yóò parí ọ̀dọ̀ lówà wàyú náà zílò lè gọ́ ìgbà olóhun sọ òjò kalẹ̀ láti sánmọ̀ kìí ṣe nìkan ní sọ wàyá alámú máa fi lè arahàn póhùn yẹn lọ ṣe scanning olóhùn ti nù ó padà kí ni ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́ni má tádìrí náà fún sún torí ẹ̀ yọ ẹnìkan kú òun bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí pátá kò sẹ́ni tó mọ tí ó padà ṣẹlẹ̀ lọ́la. ayé àrèrè tààmú gbogbo nítorí ọmọ wo bó ṣe ilẹ̀ ló ń tẹ̀ bó ṣe ẹ̀rìndínlógún bó ṣe olóòkan ó sì ṣe léèjì tí wọ́n ní wọ́n fi èjì wọ́n fi ókan kéèjì bó sì ṣàdágbìgba ní ọ́ gbogbo ọ̀nà tó lè máa gbà bó ṣàtẹ́lẹwọ́ lòun o gbogbo nítorí ọmọ wí ọlọ́run ní kò sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ìwíkúwí ló ń wí anábì ní bó sì ṣe ràwọ̀ náà ló ń wò kádàbà limunajim wà láò sọ́dábà gbogbo àwòràwọ̀ pátá òpùrọ́ ni wọ́n kódà bí tí wọ́n bá wí padà ṣẹlẹ̀ ó bọ́ sí ni wọn ò ríran rí nǹkan kan wọ́n máa tadiri nafsun bi ayyi ardin tamut àmọ́ ní tó ti ṣẹlẹ̀ wọ́n lè sọ fún yẹn o yẹn bá lọ́dọ̀ babaláwo ní jò lọ́nà wọ́n sọ ẹ pẹ̀lẹ́ ah, taya mọ́tò yìí jò lọ́nà ah, àwọn ayé wọ́n ti rí pẹ́ ń bọ̀ ní ẹfẹ́ rí gbàlà ní ní <laughs> wọ́n fẹ́ yín lọ́wọ́ àmọ́ àwọn ti rí bóun ṣe rí yín náà ló ti ràn yín lọ́wọ́ mẹ́ ẹ ti ràn eh! ayé ni ò fẹ́ kẹ́wọ́ àwọn ó là ní táyà àwọn fi jù bàbá yìí wá rán àwọn ọ ọ balẹ̀ nígbà ti wàhálà mímì kan ò ah, létí ọmọ ńlé ní ó fà yọ ń bẹ̀ <laughs> àwọn tó tẹ̀lé wá bí sàrújì ni irọ́ ni kò sọ ọmọ ilé kankan ń bẹ̀ o páà tí ó bá gbánú èèyàn báyìí tí ó bá ṣe ọ báyìí àwọn kí ní jẹ́ yẹn àwọn bíi kí ló kọ kí ní abẹ́rẹ́ tí ó pọ̀ yóò kó jáde bóyá òmìnira èbí mọ tẹ́lẹ̀ ní ara tí ó ọmọ rẹ̀ nú sẹ́mọ̀ <laughs> pé tó bá ní kéèyàn ó mọ rábàbà yóò mọ rábàbà kò sí ní tó ní o ṣe ń bẹ̀ ó mọ̀ ṣe ojú rẹ̀ wà mọ̀ ràn kàn torí náà má wulẹ̀ lọ́ọ̀bẹ̀ gbèlè pé wọ́n ló gbájú ẹ̀ fún ẹ gbogbo ẹ̀ four one nine ni irọ́ ni àbí kan ní kò lọ lo kinní kan tó bá ti yàgbẹ́ tán ní tó bá rí kó wá wí ńgbà tó yàgbẹ́ àwọn ọ̀gá ló jáde nídìí ẹ̀ wọ́n ti ń pè lọ́gà alágẹmọ tí máa yí àwọ̀ rẹ̀ padà eré lẹ́yìn ó sáadé bẹ́ẹ̀ yìí oníjẹ́lẹ̀ ó mọ́ bàbá ọ̀gá ló yà irọ́ ni ó ká ló fi nǹkan kan kò ní sọ́gà kankan bẹ̀ ó dẹ̀ndẹ́n ni ó àfà àbí wọ́n ní kó wá yọjú wọnú omi ńgbà tó wo bára rẹ tí wọ́n ti dì ọ́ tọwọ́ tẹsẹ̀ àtẹnu rẹ pé àwọn tó dì ọ́ nù àwọn àwọn tù ọ́ lẹ̀ ní iṣẹ́ tọ́lọ̀ ń fi hàn wà ní ká mọ̀ tún yàn lẹ̀ wọn ò ní tì bọ́ sọ̀rọ̀ price wọ́n fúnra rẹ ti mọ price ara ẹ̀ ó ti mọ tó wọn tani kí láàmú wa à ẹ mọ̀ tí ì mú nǹkan kan wá àmọ́ kínní omi tá a ló ń bẹ̀ India ni wọ́n ti ń rí èyí tó sì kù náà lẹ wèé ó sì kù ń ta sì fẹ́ wò ìwọ náà sì mọ flight lọ India bọ̀ wọ́n sì lo omi láti India sórí pé ọ̀rọ̀ pé ẹ̀yìnkìníkà ẹ̀bá ń gba 50,000 yóò sí mbẹ̀ wọ́n ti rí ọ wọ́n ti rí ọkọ̀ tó gbé wá wọ́n ti máa ń tó wọn mílíọ̀nù ọjà bọ́ lára rẹ̀ àfà tọ́lọ̀ bá wá fẹ́ mú ọtán pátápátá yẹnyẹn tó bá wá bùkátà àwọn bá bí yá bàbá ń dọ́lọ́hùn rẹ̀ nu bó fẹ́ travel yóò kọlù bàbá ṣe kóhun ó travel ó ní ọ̀nà dáa kò sí wàhálà bó fẹ́ so yóò béèrè lọ bàbá kódà bó fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ yóò béèrè pé ṣé kóhun ó súnmọ́ ọlọ́run ó wa ẹjá bọ́ síbi tá ọlọ́run ní iná sáátà láti àtún láàárọ̀ fi ha walakinna akthara nasi la yu'minu ọjọ́ gbèdé ń bọ̀ kò síyè méjì ń bẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akthar lọ́lọ́ ti ẹ̀ pé àwọn tó pọ̀ jù náà àwọn ọmọ èèyàn wọn ò gbàgbọ́ bẹ́ẹ̀ wọn ò gbàgbọ́ nínú òun náà ni èyí tó wá nínú hadisi Jibril hadisi ń pọ́pùlà pọ̀ hadisi ẹlẹ́ẹ̀kejì nínú ogójì hadisi Nawawi ani Umar bin al-Khattab radiyallahu ta'ala ani qal بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد bayadu thiyab shadidu sawadu sha'r la yura alayhi atharu safar wa la ya'rifu minna ahad hatta jalasa ila rasuli sallallahu alayhi wa sallam فاسند ركبتي لركبتي ووضع كفي على فضي فقال يا محمد أخبرني عن الإسلام ó ní níjọ́ kan ajókòó tí ànábì ọkùnrin kan tí aṣọ ara rẹ̀ funfun gbòò tí irun orí rẹ̀ sì dúdú kirikiri a ò sì rí orí pa arìnrìn àjò lára ẹ̀ torí ń jọ́nà lọ́n bí ọba rìnrìn àjò yóò kú eruku torí kò sí títí ọlọ́dà bó bá gun ẹṣin ó kéruku bó ọgùn ràkúnmí ó kéruku bó ogun kẹ́kẹ́ bó sì fẹsẹ̀ rìn ó kéruku ó láàrí lára ẹ̀ ẹnìkan nu wa ò sì mọ́ kábà pé ẹnìkan ti mọ́ tẹ́lẹ̀ ó wọlé sáà kò sí nǹkan kan ọ̀dọ̀ ànábì ní lọ ó wá fi eékún rẹ̀ méjèèjì ṣe déédéé tànábì ó wá gbé ọwọ́ ara rẹ̀ méjèèjì lórí ìtàn méjèèjì sheikh uthamin ó ní kìí ṣe ìtàn ànábì eh, eh, rahimahullah rahmatan wasi'a ó ní màláíkà yẹn gbọ́ wọlé fa asnada rukubate ila rukubate wa wada kafe alafak dei ó ní ìhà òyìn yahudu ila jibril pé kìí ṣe ìtàn ànábì ló fọ́ lé ìtàn ara rẹ̀ ni tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ adabu tá a bá fẹ́ kọ́kọ́ lọ́dọ̀ àfa àjókòó wájú àfa ni ṣùgbọ́n àní máa fọwọ́ ká àfa ó wá ní yá Muhammad ó la orúkọ má nàbí lórí àbíní ní anìlì Islam fún mi ní ìròkí ní jẹ́ Islam ṣàlàyé fún mi ànábì sọ òpó Islam márùn-ún fún ó ní kọ́ọ́lá sọ̀dáp ó ní áá òdodo ló sọ fàájìbìnà láwùyà alùwà yìí sọ́díkọ àtúnwá àwọn ṣe mà òun ló béèrè ìbéèrè wọn fún lésì òun tún wá ní bẹ́ẹ̀ lórí áá irú àlè oníbèrè wò lélẹ́yìn ó tún wá ní fagbírí ni anìlì iman sọ fún mi kí ní jẹ́ iman ànábì tún ka mẹ́fà fà fún torí àsìkò ó tún kọ́ ọ́la sọ̀dakt fagbírí ni anìlì ihsan kí ní jẹ́ dáadáa ànábì ni anta abudallah ka annaka tara fa in lam takun tara fa innahu yarak sin lọ́n bí ẹni pé òun rí ọlọ́run báyìí ní kojú ń kojú bí wò ti ẹ̀rọ ọlọ́run rí ọ nílò jẹ́ pé al khushu wa tadarru fi salati la yudda min dhalika fi salati man yurid thawabahu ẹni tó bá retí ẹ̀san ara rẹ̀ lórí irun tó kí ó gbọ́dọ̀ nífarabalẹ̀ kó sì nípayà ọlọ́run lórí ìrun náà torípé ànábì ní ọ̀pọ̀lọpọ̀ ní ó máa kírun kò sí ládá tí wọ́n gbà lórí ìrun ju oṣùrò á tó sọ̀rọ̀ á fún múnú á anabibere bẹ̀rẹ̀ sí ka ìdá mẹ́wàá ni ó gbà ìdá mẹ́sàn-án mẹ́jọ títí tànábì kàdé ìlàjì nísfù àwọn abá pé ó fi hàn pé ẹni tí ó gba ládá ìrún ní pípé òmúra torí pé ní da dá dúró sí ìlàjì iná fi ní ká èèyàn náfìlà púpọ̀ torí pé àwọn náfìlà ta yíyan yẹn tó bá dijọ́ gbé ní alìkíámọ̀ ànábì ní àkọ́kọ́ tí wọ́n yẹ̀ ní irun kíkí awálùmọ̀ yóò ọmọ alìkíámọ̀ àsọ̀lá tí fakọ̀dé aflaha wà nàjàha òǹtọ̀hún ti yege òǹtọ̀hún ti ṣoríire ó sì yege ìdá fasadat tó bá ti lè bàjẹ́ tí irun rẹ̀ ò pé fakọ̀dé khaba wà khasira ó ti ṣòfò ó sì ṣọ́ọ̀tì ọlọ́run mẹ́jà ṣòfò ànábì wa ní tí irun ò bá wá pé ó sì kí ó sì jẹ́ mọ́mì ní e èṣe kèfèrí wọ́n wà lọ wo náfìlà rẹ̀ nígbàtí wọ́n bá ti gbá èyí tó kí tọ́kàn rẹ̀ ò sí ń bẹ̀ nítorí yọ̀wọ̀n pẹ́lú mi gbogbo mọ́gíríbì tó kí inú àwẹ̀ yìí kò sọ́kàn rẹ̀ ń bẹ̀ mílíkì tí ó fi sẹ́kọ tó fẹ́ mo ló wà lẹ́mí ẹ̀ sẹ́m àtàkà ẹlòmíì ibi tí ti ń kírun lọ́wọ́ ti ń du àkàrà tí wọ́n gbé wá sí mọ́ṣáláṣí káwọn èèyàn fi sínú inú rẹ̀ wá ń bi pé ìmọ̀mù èwo ni líláàbí ò bá ní amúdíàmọ̀ ta ni alágbá wọ́n ti ń jà kàrà tán ibi ọkàn rẹ̀ wà nù lásìkò náà gbogbo àwọn ọ̀run báwọn ti ń kí àbí ìrun sọgbálẹ̀ táǹkì tàláǹkì ta ìṣáì ọ̀pọ̀lọpọ̀ ìṣáì láàmì ìṣáì lásìkò táǹkì wọ́n pè ìrun ní mẹ́sàlásì kan lánàá mo lọ wò mo á rí pé seven forty four ni wọ́n pè ìṣáì mo á wò ta pupa oòrùn kì í ṣe funfun ó pupa síbẹ̀ ní seven forty four lánàá yóò kéèyàn máa jẹ́ aago mẹ́jọ olù nílùú wa tìkàrẹ́ yìí o kẹ́ tó máa bẹ̀rẹ̀ ṣáì gbẹ̀yìn tẹ̀ ń kí sọgbálẹ̀

torí àsìkò ibi tá ń lọ kò jìnnà ibi tá ń yà lọ́pọ̀ ó wá béèrè lọ́wọ́ ànábì ó wá ní fàgbírí ní ánì fi yé mi fi mọ̀ mí ìgbà wo la yóò parẹ́ rẹ̀ ànábì ànábì kílà ànábì wí fàkọ́ọ́lá mẹ́lì mọ́sánwólo àní àbí àlàmọ́mínà sáà ẹni tí à ń bi òní mọ̀ ń parẹ́ ju ẹni tí ń béèrè náà lọ ọ̀nà ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ fàgbírí ní àmọ̀ ti ha fún mi nírò nípa àwọn àmì téèyàn fi mọ̀ pọ́jọ́ gbèǹdé ń bọ̀ anabi kọ́ọ̀lá anabi ní antalidal abatu le amatu rọ̀bátà á wà antarọ̀lì ufata rọ́ta alari aṣáàt yàtàtọ̀ wàlú na filbuniyan ó ní àmìtọ́rì náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni antalidal amatu rọ̀bátà á òun náà ni pé wàá rí pé àwọn ẹrú wọn mọ̀ bí olúwa wọn ẹrú lóbìnrin yóò mọ̀ bí yàrá rẹ̀ ọ̀rọ̀ pọ̀ táwọn sọ pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀ǹtà amúlẹ́rú yóò mọ̀ bí ẹ̀ nínú o ní pé wọ́n ní àwọn ọmọ táwọn ẹrú yẹn bí ó padà dọ́mọ bí wọ́n tún wá padà ràyà wọn kú olóko ẹrú sọ nìyẹn àtàwọn àlàyé míì tó wà ń bẹ̀ ń lè arurat ó rí àwọn àwọn tí kì í wọ bàtà àwọn tí ààlà àwọn tálákà tálákúta ọlọ́run sọ̀rọ̀ àwọn kan ọlọ́run ní aomiskinanda ọlọ́run sọ pé àwọn èèyàn ẹ̀ lè gun òkè gbákúgbàkú kẹ́ wọ́n kí ni ọ̀nà òkè gbákúgbàkú tẹ̀ lè awọn gùn náà oníkẹ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú ìtọ̀ àmú fi ya omi ń bí mẹ̀sìkọ́bà àbíkẹ́ fúnyàn ló ń jẹjẹ níjọ́ ibi yàtí máa ọmọ òrukàn tó já lásùnmẹ́ fámílì rẹ̀ àwọn mẹ́sìkínà dáàmàtì rọ́bà àbí aláìní tí ò sí nǹkan tó kù fojú yẹpẹ̀ lọ́wọ́n èépa yóò sá ní yẹpẹ̀ bí ò bá ní nǹkan kan àwọn tí wọ́n tálákà tálákùtà báwọn ó ní yàtàtọ̀ wàlúùnà fi bùnìyàn wọ́n ò kọ́lé gogoro orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ àwọn fúlàní tí wọ́n ń dẹran tá lánàá pé wọn kì í kọ́lé gogoro fúlàní ilé pẹ́pẹ́ gbogbo ilé wọn gan ẹ̀yìn màálù wọn lọ́wà tí wọ́n bá ti jókòó ń bì gan wọ́n ó di ilé òní wọ́n ó kọ́lé wọn tí wọ́n bá tún ti ń lọ wọ́n tún ka wéréké wọ́n ó lẹ́yìn màálù wọ́n tún lọ nù tí wọ́n bá tún ti débì kan wọ́n tún ti ta wọ́n tún konú ẹ̀ kókó ni wọ́n máa lò kókó bẹ̀rẹ̀ ni wọ́n máa fi kọ́lé ńjọ náà tí wọ́n bá ti lo kókó náà ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ fúlàní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ fúlàní ń fi amọ̀ ń fi amọ̀ kọ́lé bẹ́ẹ̀ bá dé gàá ní ìsìn wọ́n ti ń fa amọ̀ kọ́lé gàá mo kí ló dé tẹ̀sí bẹ́ẹ̀ láwọn ò rí kókó mọ́ ọ̀rọ̀ ànábì ń sẹ́nu. bẹ́ẹ̀ bá dé Sókótó tẹ́lẹ̀ wọ́n ní bí ẹnìkan bá wọnú ìlú tó bá gun ràkúnmí tí ń wọnú ìlú tẹ́lẹ̀ tí ń wí ojú bí ogún ọdún sẹ́yìn o tó bá gun ràkúnmí wọlú ìlú àwọn ọmọ kéékèèké ò mọ lẹ́ lóko kí ló dé tí wọ́n fi ń lẹ́ lóko

yatatawaluna fi bulyan wallahi wọ́n kọ́lé o ilé ńláńláńláńláńlá bọ́rọ̀ ti rí nìyẹn eh wọ́n tún lè rédíò ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n tó nàbí sọ nìyẹn nínú àwọn omi àpín ayé kéékèèké ni èmi ni mo fàáyún yá o kéde tánàbí ìdákọ fúlàní o ṣùgbọ́n ìròyìn tánàbí ìròyìn ó bá wọn mu wọ́n ń kọ́lé tá a bá tún lọ ومنها قتال المسلمين لليهود وانتصار المسلمين عليهم nínú rẹ̀ sa sadisa nínú rẹ̀ òun náà ni pé àwọn mùsùlùmí àti yehudi á padà jà gbogbo ń tà ń ṣe yìí a sì ń ṣeré ọwọ́ ni àsìkò ń bọ̀ táájà àwọn tí wọ́n lọ ń gbógun tí wọ́n dá wàhálà alẹ̀ ojú ní nǹkan wọn ń padà bọ̀ èyí tí wọ́n ń ṣe ni wọ́n fi ń dá wàhálà rẹ̀ ni kò sì lè sí ìdàgbàsókè kò lè sí ìgbéga kò lè sí tẹ̀síwájú níbi tí ọba sálàáfíà torí náà wa mùsùlùmí àìsàn ń jà gidijagan àìsàn ti ń fa wàhálà torí pé bí ọba ti sí ìfọ̀kànbalẹ̀ tí ọba sálàáfíà a lè ní tẹ̀síwájú a sì lè rí gbéga látara bẹ́ẹ̀ ṣùgbọ́n anábì padà sọ fún wa sallallahu alaihi wa alihi wa sallam anábì ní la taqumu sa'a hatta yuqatilul muslimuna al-yahuda fàyàkùtùlùhùm lè mùsùlùmùnà hàtà yàkùtàbí lè yahud min wàrọ̀ ilẹ̀ hajari wà ṣajari fàyàkùlù lè hajaru wà ṣajaru yà mùsùlùmù yà abdallahi hàdà yahudi khalifi fata'al fàkùtùlù ilà lẹ́gọ́rkọ̀d fa iná omi ṣajari lè yahud. hadith hadith tó lálàáfíà dáadáa ni ó wà ní sọ yìí muslim anábì ní ilé ayé ò ní títí tí àwọn mùsùlùmí àtàwọn yẹ̀húdí ó fi jagun tí ó lágbára yóò àwọn mùsùlùmí ó wà ran yẹ̀húdí débi pé yẹ̀húdí ó lọ máa gọ sẹ́yìn igi àti òkúta ànábì wa ní fàyàkú lulẹ̀ hajaru wa ṣẹ́jaru àwọn òkúta àwọn àpáta àtàwọn igi wọ́n wà máa sọ pé yá muslim rẹ muslim yá abdallah rẹ rúsìn ọlọ́run máa bọ̀ khalifi yahudi yahudi kan ti gọ sẹ́yìn mi bí wàá pa wọ́n ní ànábì ní àyàfi igi kan tí wọ́n pè ní shagarutel gorkod oníkan ni ò ní ṣe wọ́n nítorí pé gi àwọn yehudi ni ọ̀rẹ́ mi kan ọmọ jù nígbà kan ọmọ palestine ni mọ̀ bí ó wà mọ́ báyìí o kò máa bínú pé onídìí nọ́mbà rẹ̀ mi jẹ́ mọ̀ bí ó wà láyé ìgbà náà kò tí ì sí kíni o kì í sí sẹ́ẹ̀tì hmm, mi ṣèfù nọ́mbà rẹ̀ sẹ́ẹ̀tì èdè reason lẹ́nìkan yọ wá bá mi lẹ́yìn pé òun nídìí ọmọ palestine yẹn rárá mi jẹ́ mọ̀ bí ó wà kò sì sí sẹ́ẹ̀tì <laughs> nílùú wọn lọ́wọ́ oníwọ́n lọ ń gbin igi ìdádá lè dá ní kaliyom nígbàradì fọ́jọ́ náà wọ́n ní wọ́n gbà kọ́ òdodo lọ́rọ̀ ànábì ó ní táwọn mùsáàdì àwọn ọlọ́pàá àwọn bá mú àwọn àbáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ní wọ́n sọ pé àwọn ti mọ̀ pé àwọn òjọjà ẹ̀ sì ṣẹ́gun ṣùgbọ́n àwọn ń gba àsìkò àwọn ò kó tètè yá àwọn ò yín rí mọ̀ bo àwọn ò yín hàn mọ̀ bo àwọn ò yín rí mọ̀ bo àwọn ò sì fojú yín hàn èèmà ẹjọ́ ìtẹ́gbẹ́dẹ́ foríjì mi o wọ́n máa fojú èèyàn ha èèmọ̀ wọ́n sì máa fojú èèyàn rí ma bo bó ṣe rí nù ọlọ́run sànà wa látara bẹ́ẹ̀ ó ní wọ́n ń pọ̀ mo ní wọ́n ń jẹ wọ́n ń kù tanra ilẹ̀ lè rí gbogbo kí wọ́n lọ àbí òní lọ sọ nínú àwọn àmì òpin ayé náà nìyẹn nínú rẹ̀ ni ọjọ́ òní gùn mọ́ pé ètò ìṣẹ́jú a ilẹ̀ di aago mẹ́fà ti alù yóò wá dàbí ẹni pé wákàtí mẹ́rìnlélógún ò tó ṣiṣẹ́ tá a máa fi wákàtí mẹ́rìnlélógún ní í ṣe tẹ́lẹ̀ ara mi ò pin ayé ni o physical one tí mo lè sọ ni tó ṣẹlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Japan tí plant wọn eh, nuclear plant wọn nígbàtí jàǹbá ṣẹlẹ̀ ń bẹ̀ mo ka wọ́n sọ àwọn scientists wọn wọ́n ní aago ilé ayé fà sẹ́yìn gbọ́dọ̀ yẹ pé second yẹn bíi microsecond ni o ìyẹn ni pé nípa ń pé ìṣẹ́jú kan tẹ́lẹ̀ wọ́n ní kò pé ìṣẹ́jú kan mọ́ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Japan yẹn àwọn ní àwọn physics lọ́rọ̀ yé dáadáa wọ́n ṣàlàyé pé n tó fà á nípa plate tectonic plate táyé àtàwọn geology àti geophysics wọ́n gbọ́ bẹ́ẹ̀ yé díẹ̀ àwọn ìyípadà kan tó ṣẹlẹ̀ ń bẹ ó jẹ́ kí àsìkò kúrú díẹ̀ sí ní microsecond <laughs> ẹ̀wọ̀n na ẹbí sọ ẹ̀wọ̀n táwọn èèyàn sọ ṣùgbọ́n àwọn gan fojú wá rí àsìkò bẹ́ẹ̀ tó wa mọ́ ọlọ́run wa nínú rẹ̀ òun náà ni fitan zina dalik nínú rẹ̀ òun náà ni fìtínà ó pọ̀ ìpààyàn pọ̀ lórílẹ̀ akàbókù ní títí àní mẹ́ni ọpa ẹnìkan ò sì ní bìkítà láti gbé kú ọmọ àwọn àmì òpin ayé kéékèèké nù a sì ti ń rí èyàn kà déédéé rókù lẹ́gbẹ̀ẹ́ títì ni ó lè lo ọ̀sẹ̀ kan bẹ̀ káwọn tán kanṣu ó tó wá gbé tí wọ́n tún jẹ́ tán kanṣu mọ́ nìsín kí ni wọ́n máa pè wọ́n báyìí àwọn ni ó wàá gbé sọ àwọn táǹkàǹsù wọn àgbè ìmí nǹkan ẹ̀gbẹ́ ọ̀nà ń bẹ̀ wọ́n sin sí àní mọ bó ṣe jẹ́ ẹ̀yin náà wo ìjà káàkiri gbogbo ayé àwọn yóò láwọn ń fi ìhónú hàn ìhónú lẹ́lẹ́ hàn èmi ò mọ lọ tó ń ti bí àwọn èèyàn ní ṣe kí ni àwọn èèyàn ò ní wọn ò ní dẹ́kun ẹ̀ wọ́n tún máa jáde náà ni zina ó pọ̀ àbá ní ẹni ó bá mọ bí ọgbọ̀n ọdún sẹ́yìn àti sin yóò mọ̀ lanu nípa zina tá a sọ púpọ̀ ńgbà yẹn àṣẹ eré ọwọ́ nígbà náà kíní burúkú kan tá a lè rí dáadáa fàyọ́ńbẹ̀ jẹ́ ń pè ní ICT information and communication technology ó ti wá jẹ́ kí sì náà rọrùn a obìnrin mi e jáde lé wà láì bí n bá lọ bí iṣẹ́ kéku òǹbì kan ilé ló wà bẹ́ẹ̀ ni ibẹ̀ náà làlẹ́ ó ti wá máa bá torí bí wọ́n ṣe ń lọ ni ó ti kọ́ olórí ibú ẹ̀ ti jáde máa bọ̀ ìwọ sì ní o fẹ́ràn ìyàwó rẹ̀ òye ò lè ṣe kó mọ́ kọlù kó ti ń bọ̀ so bí o ṣe ń ti múra ń ṣe pé díà mi ti fẹ́ máa múra ń bí ṣe ń sin o bó tó ṣe wọnú ká mi ti wọ ká ń sin o bó tó ṣe dọ́nà mo ti wà mí ni máa ṣeré rẹ̀ yóò sọ fún mi nígbà tó bá dé kíní yóò wì díà mi ti máa múra bọ̀ ń sin o ni ó yà máa lọ o ti súnmọ́. wọ́n ní ah i love you díà thank you very much ah in fact mi ọkùnrin mi ti ìrèlú ọkùnrin tiẹ̀ rí You always inform me of your action ahead. Oh God, fine. Láìlá. Ó sì ti bọ̀bẹ̀ yín jẹ́ iṣu. Bọ́bá yóò rí ọ̀tọ̀rún wọ, yóò sì mú ọ. ICT nǹkan burúkú ni. Gbogbo àwọn bàbá tó ń pera wá disciplinarian. Ọ̀pọ̀lọpọ̀ ló bá oyún níkùn ọmọ rẹ̀ nù yàrá bò lóyún ìṣedé rẹ̀. Àbò ń ṣe burú tó yìí. bí wọ́n ṣe ń jáde làwọn míì ti tún wọlé wọ́n tún ti di bàbá lásìkò yẹn gbà tó tún fi dé wọ́n tún ti lọ torí pé so ICT bó ṣe ní dáadáa aburú ẹ̀ pọ̀ aburú rẹ̀ làwọn èèyàn wá lò ju dáadáa lóde òní ọlọ́run ó wa ó jẹ́ ó padà rọrùn tí mo fẹ́ àwọn ọmọ fún o ọlọ́run ṣàánú wa látara ẹ wo pépà gbogbo pépà ni o gbogbo pépà tó lójoojúmọ́ àti tàwọn ọlọ́sọ̀ọ̀sẹ̀ sátidé àti sunday ó kéré wọn ò gbọ́dọ̀ má lo péèjì méje ní gbogbo sátidé àti sunday nínú gbogbo pépà láti ya àwọn obìnrin oníhòhò wọn ò sì ní dédé yà àwọn wọn tún mọ wá pọ́n wọn páwọn gan ló láyé àwọn lóbìnrin dáadáa wọn ó sì máa wọ òhò ni pépà bú kan bẹ́ẹ̀ o gbogbo péèjì kejì rẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ má robin kan o tún wá kọ fóònù nọ́mbà rẹ̀ wọ́n tún máa kọ sí ìsàlẹ̀ if you are interested in money call this number tó tí money bá ti wọ̀ pé number báyìí tó bá sì ti pé nínú hello àwọn ẹ̀yìn are you so so yes i'm available where are you abẹ́ iye tí rí àwọn text message mi tí ó kàn déédéé wọlé i am fatima ìkan wà lórí sí máa wọlé mi parẹ́ sá o torí tí ìyá ìbá lọ rí kó máa rò pé èèyàn lálẹ́ kan bẹ̀ ó ní i am <laughs> i am so so so from yola i am cute you will like me ó sì rí pé nọ́mbà gidi ni kìí ṣe nọ́mbà fake irú ẹ̀ pọ̀ àbí tó bá wà lórí kíní tó lóun browse àbí kílẹ̀ mọ́ ṣe yẹn Facebook tó ń oríṣiríṣi àwọn ansẹ̀tì kan bá ansẹ̀tì mi wá oríṣiríṣi ni ó ti pọ̀ togo ẹ̀yìn Twitter kíní kan follow around ìyẹn lọ Twitter ló fẹ́ burú jù wà láyé lómi tó bá mú mi lọ́wọ́ yóò tún fi sórí Twitter tó bá ń jẹ gbogbo tí ń bá ń ṣe ní ọmọ wọ Twitter lẹ́sẹ̀ kan náà ẹni tí ń bẹ níbi ó sì máa sọ tí wọ́n ń ṣe lamẹ́ríkà yóò dákọ ẹnìkan tó bá jẹ́ fan ẹni tó láìkì ní bóyá náà àwọn agbábọ́ọ̀lù tàbí irú obìnrin tí wọ́n ń fi tí wọ́n ń gbá kíní lawn tennis kí ló kó bẹ́yìn Serena Williams ẹlòmíì fọ́lẹ̀ yóò sọ wọn pé Serena lọ́wọ́ ó ń sùn báyìí wà á nírọ̀ ni òun fi ń yẹ ọ pé ń sùn lọ́wọ́ ni torí yóò tẹ̀ sórí Twitter ẹ̀ pé òun hùn tó bá tún jí yóò ní i've woke up i'm i'm i'm brushing my teeth gbogbo ohun tí n bá ń ṣe ni yóò sọ. so ó jẹ́ kí zina ó rọrùn àfà màá yà fẹ́rẹ́ arábìnrin kan tá a gbọ́ ọkọ rẹ̀ padà kọ́ o tọkọ ẹ bá fẹ́ bá aláṣepọ̀ yóò tún fi sórí títà òun àtọkùnrin kan jọ ń sọ̀rọ̀ yìí ni òun enjoy ọkọ òun lọ́ka ah, ọkọ irú rádàràdà wo ni ó ní ó ti mọ òun lára àwọn àti àwọn ti close kọjá kó o mọ sọ private life òun fún ah muslim sister ó gbọ́nú hadith ìtàdàbí sọ pé inú àwọn tí àwọn ó le jù lọ́jọ́ gbé ní alikiyama làwọn tí wọ́n bára wọn ṣàṣepọ̀ lóru tó wá dọ̀sán tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé báyìí la ṣe ṣe báyìí la ṣe ṣe inú àwọn tí àwọn pọ̀ jù nìyẹn so látàwọn ẹ̀ka ṣọ́ra wa náà àwọn àmì kéékèèké nù. No ẹ̀ níjà bínú pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀lá a máa tẹ̀síwájú nípa àwọn àmì ńláńlá àbáwọn àmì kéékèèké míì tó bá kú ọlọ́run ó sànà wà ọlọ́run ó gbà fún wa lẹ́ẹ̀kan sí atọrọ gáfárà fún pípẹ́ tá a pẹ́ ìrìn kan lọ pa wá lẹ́sẹ̀dá ọlọ́run ọba yóò yọ da ìrìnsẹ̀ fún kálukú wa gbogbo alápapọ̀ ìrìnsẹ̀ rọrùn ọlọ́run ó yọ yóò yọ̀ǹda fún wa ẹ ti ẹ̀rọ mi sí ọlọ́run ò ní yọ̀ǹda fún wa Eh, ọlọ́run sànù allahumma rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim واهدنا وافقنا الى الحق والى طريق المستقيم والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله ìrọ̀ yẹ̀húdù lànà bí pé o lópin ayé ìjà ó lágbára gan sọ pé gbogbo wúrúwúrúwúrú ti ń lọ yóò padà di ńlá rẹ̀ sódíyé nàṣọ́rọ̀ sí ń bẹ àwọn yẹ̀húdù lànà bí pé sọ pé nàṣọ́rọ̀ ti sọnù ń tiẹn yẹ̀húdù àwọn ń bẹ ń ti wọn àwọn mo ní tẹ̀fsìrì ọdún tó lọ ẹni ọba rántí nígbà tó lọ́n sọ̀rọ̀ ń pa àwọn yẹ̀húdì mo ní nínú táwọn yẹ̀húdì ń fẹ́ òun náà ni yuriduna daulatan mustaqillatan wọ́n ń wá ìlú kan tí ó jẹ́ ti wọn tẹ́lòmí ò ní fọ́ wọn tó sì yàtọ̀ sí dáwà ti islam, islam. a sọ pé dáwà ti islamiyya dáwà tó na alamiya ni dáwà gbogbo ala ayé ni gbogbo ìran ló kó síbẹ̀ ló kó sínú yẹ̀húdí tara wọn nìkan ni wọ́n ń fẹ́ mọ̀rùkú àwọn sì ní ìbàjẹ́ làwọn máa gbéga lórí ilẹ̀ o làwọn máa kún lọ islam dáadáa sì lòun ń kún lọ so yóò padà di pé ajẹ́ ní tí ànábì sá sọnu ṣùgbọ́n kìí ṣe sìn nínú àwọn àmì òpin ayé kéékèèké ni wallahu alam aleykum salam. ọ̀rọ̀ yẹn gbọ́lẹ̀ pé kò yé mi tẹ́ ń sọ pé ta bá ń gbà fúnra wa ṣètùmọ̀ ẹni pé kì í sọ̀rọ̀ yẹn. ok. náà ok téèyàn bá gbà kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run àbí ok sẹ́ni yẹn ṣáyà Quran ló ti fọ̀rọ̀ ń yọ ok no kò tiẹ̀ the argument tí mo fẹ́ béèrè nu nígbà tó ti jẹ́ pé kò fáyọ nínú Quran kò fáyọ nínú sunna ó fi pé ọ̀rọ̀ tí ń sọ ni ọ̀rọ̀ tí ò wúlò ni kàlámù ẹ̀rẹ̀ là ọ̀rọ̀ tí yóò bá ti sọ̀rọ̀ ọlọ́run bẹ́ ọ̀rọ̀ rádaràdá ni orògbó tí yẹ torí náà ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdí èsì ṣùgbọ́n tó ayẹ́kó lè bá arí fàyọ́nù Quran àbínú súnà torí pé n ti ń jí àwẹ̀ gan tó jáwàá ó mọ̀ ní pọ́lọ̀ ló ní àgbà tó bá lè bá arí fàyọ́nù Quran àti súnà pé kì í sọ̀rọ̀ yẹn ìgbà náà látó lè fọ èsì fún orògbó tí yẹ so ìròrí ara rẹ̀ ní ń lò yẹn so èsì náà ni pé nínú Quran àti súnà ànábì ọ̀ràn yẹn làwẹ̀ wallahu alam ọgbẹ́nu àdìsí kan fagbírí ní anil Islam ànábì sọ anábì ní ọ̀tẹ́ṣì adà allah ilaha illallah wa anna muhammadan rasulillah wa tukima salata wa tutiya zakata wa tasuma ramadana anábì kasi nínú àwọn orígun islam wallahu alam naam. ní ṣe bó o ti bí mí lọ́rọ̀ oúnjẹ òní o tún wá bí mí ní gbangba ẹ̀yìn ló yẹ kó o ti pè mí. ẹ̀yìn ló ti yẹ kó bí mi mo ní mi ìmọ̀ ń jọ ṣùgbọ́n èsì náà ni o àwọn nǹkan tí kì bá ṣe haram fún ẹran ṣùgbọ́n tó jẹ́ haramu fáwọn èèyàn a lè fún àwọn ẹran jẹ pẹ̀lú májẹ̀mú pé fífún wọn jẹ yẹn ò ní kópa lára báwọn èèyàn tó fẹ́ jẹran yẹn mi ìmọ̀ bóyá gbọ́ kínní yẹn mẹ́fà láwọn òkú ẹran tó kú ní ìsìn àwọn ẹja lè jẹ́ nú omi bàbá jù nú omi a lè lọ jù sínú omi káwọn ẹja ó jẹ kéèyàn wá jẹ òkú àwọn ẹja òun kò túmọ̀ sí pé haram lèèyàn ń jẹ ìmọ̀ bóyá agbọ́kiri òye so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn onímọ̀ ìjìnlẹ̀ bá sọ pé nǹkan yẹn padà nílàpá lára àwọn èèyàn yóò déwọ̀ fún wa láti fún àwọn nǹkan yẹn náà wallahu ta'ala